ní orílẹ̀-èdè China tí ó sì ti tàn kálẹ̀ dé orílẹ̀-èdè Amẹ́ríkà pẹ̀lú kí ó wọ igba ẹ̀rùn ẹ jẹ́ kí a lọ gbọ́ bí àwọn ìṣẹ̀lẹ̀ ṣe ń lọ ní ìlú Amẹ́ríkà lórí ọ̀rọ̀ coronavirus ẹ kú ìkàlẹ̀ lọ́dẹ̀. orílẹ̀-èdè Amẹ́ríkà pàṣẹ kónílégbélé ní New Jersey àti New York City láti gbé ìgbésẹ̀ ìgbégidínà àrùn coronavirus ní tòró tìbú ìlú náà àwọn ilé ìtajà ilé oúnjẹ ilé ìtura pátá ni ó wà ní títìpa gẹ́gẹ́ bí àṣẹ ìjọba orílẹ̀-èdè náà fún odidi ọjọ́ mẹ́ẹ̀ẹ́dógún gbáko kí ìgbésẹ̀ fífún aporó sí gbogbo ìlú náà lè wáyé ní àsìkò tí ààrẹ orílẹ̀-èdè amẹ́ríkà ń bá àwọn oníròyìn sọ̀rọ̀ ó ní ọ̀nà tí ìtànkálẹ̀ àrùn náà fi ń ṣẹlẹ̀ ní amẹ́ríkà kọni lóminú nítorí náà ni àṣẹ ọ̀hún ṣe wáyé ààrẹ trump tẹ̀síwájú wípé iṣẹ́ gbogbo ènìyàn ní àsìkò yìí ni láti rí wípé agbégidínà àrùn búburú náà ní ẹyẹ òṣọ́ka tí a kò bá gbàgbé pé àkọsílẹ̀ fi hàn pé àwọn ènìyàn tí wọ́n ti fara káṣá àrùn náà ní orílẹ̀-èdè Amẹ́ríkà jẹ́ ẹgbẹ̀rún mẹ́rin àbọ̀ four thousand five hundred tí àpapọ̀ àwọn ènìyàn tí wọ́n ti kú báyìí jẹ́ méjìdínláàádọ́rùn eighty eight nígbà tí àwọn àkọsílẹ̀ àjọ tó ń rí sí ọ̀rọ̀ ìlera àgbáyé sọ pé àpapọ̀ àwọn tó ní àrùn náà báyìí ti jẹ́ ẹgbẹ̀rún mọ́kànlélọ́gọ́sàn-án one hundred and eighty one thousand wọ́n sì ń ké sí gbogbo ènìyàn láti mú ìmọ́tótó ní pàtàkì ẹ káàbọ̀ padà orílẹ̀-èdè amẹ́ríkà sì tún ti bẹ̀rẹ̀ dídán oògùn ìwòsàn àrùn kòrónà wò báyìí fún ìgbà àkọ́kọ́ tí ìbẹ́sílẹ̀ àrùn ọ̀hún ti bẹ̀rẹ̀ ní orílẹ̀-èdè wọn èyí sì ti bẹ̀rẹ̀ gẹ́gẹ́ bí ọ̀rọ̀ tí aṣojú iléeṣẹ́ tó ń rí sí ọ̀rọ̀ ìlera ní orílẹ̀-èdè náà eléyìí tí ó tì síta wọ́n sọ wípé wọn yóò dán abẹ́rẹ́ ọ̀hún wò lára àwọn ènìyàn márùndínláàdọ́ta láti ọjọ́ orí méjìdínlógún sí márùnléní wọ́n sì ti fún ẹni àkọ́kọ́ báyìí àmọ́ ẹni náà yóò tó gba àwọn mìíràn sí i léléyìí tí yóò jẹ́ láti ìpele kan sí ìpele kejì kí wọ́n lè mọ̀ bí abẹ́rẹ́ ọ̀hún ti ṣiṣẹ́ tó orílẹ̀-èdè Amẹ́ríkà ní bí gbogbo rẹ̀ bá wá rí bí àwọn ti ń fẹ́ abẹ́rẹ́ ọ̀hún yóò tó ọdún kan sí ọdún kan àbọ̀ kí ó tó di wípé ó jáde orúkọ abẹ́rẹ́ ọ̀hún ni wọ́n pè ní mana one two seven three àwọn tó fọwọ́ sátìlẹ́yìn ọgbọ́n àtinúdá tó dá abẹ́rẹ́ àjẹsára ọ̀hún sílẹ̀ ní àjọ CEPI ìyẹn àjọ tó ń rí sí gbígbé ogun ti àwọn wàhálà àti ìṣèdènà fún gbogbo àrùn tó bá ń jẹyọ lára àwọn ènìyàn gẹ́gẹ́ bí ọ̀rọ̀ tó jáde lẹ́nu Anthony Fauci tó jẹ́ olùdarí àjọ tó ń rí sí ọ̀rọ̀ àwọn àrùn tó máa ń ran àwọn ènìyàn ìyẹn infectious disease ó sọ wípé ó ṣe pàtàkì kí àwọn ṣàtìlẹ́yìn fún abẹ́rẹ́ àjẹsára ọ̀hún tó lè dènà àrùn kòrónà. ààrẹ Muhammadu Buhari ti fún àwọn akẹ́kọ̀ọ́ mẹ́ta kan ní orí ọ̀fẹ́ ẹ̀kọ́ ọ̀fẹ́ dé ìpele PhD àwọn akẹ́kọ̀ọ́ mẹ́ta náà ló jáwé olúborí nínú ìdíje àwọn ọ̀dọ́ onímọ̀ sáyẹ́ǹsì tí iléeṣẹ́ ààrẹ gbé kalẹ̀ ìyẹn Young Nigerian Scientist Presidential Award Competition àwọn akẹ́kọ̀ọ́ iléèwé girama náà ní ètò ẹ̀kọ́ ọ̀fẹ́ náà yóò máa pèsè fún dé ìpele ẹ̀kọ́ gíga pátá PhD wọ́n sì ní àǹfààní láti lọ sí fáfitì tí ó bá wù wọ́n ààrẹ sọ̀rọ̀ nígbà tó ṣíde ètò ìmọ̀ sáyẹ́ǹsì àti ìmọ̀ ẹ̀rọ tuntun fún ọdún 2020 ìyẹn twenty twenty science technology and innovation expo eléyìí tó wáyé ní Igu Square ní Abuja pẹ̀lú àkórí múmú ìdàgbàsókè bá ètò ọrọ̀ ajé tó pín sí ọ̀nà oríṣiríṣi nípa ìmọ̀ sáyẹ́ǹsì àti ìmọ̀ ẹ̀rọ tẹkinọ́lọ́jì. ààrẹ gbóríyìn fún ọgbọ́n àtinúdá àwọn akẹ́kọ̀ọ́ iléèwé girama mẹ́tẹ̀ẹ̀ta náà bí wọ́n ti gbégbá orókè nínú ìdíje yìí tí wọ́n sì pè ní seven seven four Young Nigerian Scientist Presidential Award àwọn akẹ́kọ̀ọ́ náà ni Akíntadé Àkànbí láti iléèwé Òṣogbo Government High School wo Òṣogbo nípínlẹ̀ Ọ̀ṣun ẹni tó gbégbá òrókè nígbà tẹ́nìkejì jẹ́ ọmọ iléèwé British Spring College ẹni tó ń jẹ́ Ukwai Kemi Shukwu láti ìpínlẹ̀ Anambra ẹnì kẹta tó ń jẹ́ Àìmọ̀fọ́mẹ́ Sigmons ti iléèwé School of Gifted tó wà ní Gwagwalada nílùú Àbújá lákòótán ààrẹ ní ìjọba rẹ̀ yóò tẹ̀síwájú láti mú ìtẹ̀síwájú bá ètò ẹ̀kọ́ àti gbogbo àwọn ọmọ ilẹ̀ Nàìjíríà pẹ̀lú àrọwà sí gbogbo ènìyàn pẹ̀lú láti rí dájú wípé àwọn náà ń ṣe ohun tó tọ́ fún ìtẹ̀síwájú ètò ẹ̀kọ́ orílẹ̀-èdè Nàìjíríà iná tó jókù nínú ìjàmbá tó ṣẹlẹ̀ ní ọjọ́ àìkú ní agbègbè abúlé àdó ni ó tún padà bú gbàmù àmọ́ tí wọ́n tún padà kápá rẹ̀ Sekinat Raji ní àtúpalẹ̀ eléyìí lọ́wọ́ ẹ kí a gbọ́ ilé epo rọ̀bì ilẹ̀ nàìjíríà Nigeria national petroleum corporation sọ wípé àwọn àjókù iná tó wáyé nínú ìdúngbàmù afẹ́fẹ́ ìdáná ní ọjọ́ àìkú tún bẹ̀rẹ̀ sí ní jó ní ọjọ́ ajé bẹ́ẹ̀ ni ó tún jẹ́ kí ọ̀pá epo mìíràn tún jóná ní abúlé àdó níjọba ìbílẹ̀ amúwọ̀dọ̀fin nípínlẹ̀ èkó àmọ́ apá tètè ká kò dín ní ogún ènìyàn tó fayé sílẹ̀ tí àwọn márùndínlọ́gbọ̀n mìíràn sì farapa yánnayànna bákan náà ni àwọn ilé bíi àádọ́ta jóná tó ń ti ọ̀pọ̀lọpọ̀ ọkọ̀ ayọ́kẹ́lẹ́ ní ọjọ́ àìkú olùdarí ilé epo nnpc mele kyari sọ wípé àwọn ọ̀pá epo náà tún bẹ̀rẹ̀ sí ní jóná níbi agogo márùn-ún kọjá ìṣẹ́jú mẹ́wàá ní ọjọ́ ajé kyari wà ní àjọṣepọ̀ ikọ̀ nnpc ìjọba ìpínlẹ̀ èkó àti àwọn panápaná mìíràn ló pawọ́pọ̀ pa iná ọ̀hún lákòótọ́ ni gbogbo ètò ló ti tò láti rí dájú wípé iná náà kò tún rú sí i sekinat ọláìdẹrajì. kò jẹ́ bí sekinat ọláìdẹrajì ṣe mú eléyìí wá fún wa gómìnà ìpínlẹ̀ èkó babájídé sanwóolu ti kó àwọn àwòrán ìṣẹ̀lẹ̀ ìjàmbá afẹ́fẹ́ gáàsì eléyìí tó wáyé nílùú abúlé àdó lọ sí ọ̀dọ̀ ààrẹ orílẹ̀-èdè nàìjíríà muhammadu buhari ní àbújá gómìnà ọ̀hún ló sọ eléyìí di mímọ̀ lórí ìtàkùn ayélujára twitter rẹ̀ yàtọ̀ sí ogún ènìyàn tó gbẹ̀mímì àwọn ẹlòmíràn tó farapa yánnayànna nínú ìdúgbàmù afẹ́fẹ́ ìdáná eléyìí tó wáyé ní abúlé àdó ní ìpínlẹ̀ Èkó lọ́jọ́ àìkú ọjọ́ kẹẹ̀ẹ́dógún oṣù kẹta ọdún yìí bẹ́ẹ̀ ni ọ̀pọ̀ dúkìá ló sì ṣòfò kí ó tó di wípé gómìnà Sanwó-Olú lọ yọjú sí ọ̀dọ̀ ààrẹ lórí ìṣẹ̀lẹ̀ náà ó ti kọ́kọ́ ṣe ìdásílẹ̀ ìkówójọ eléyìí tó wọ bílíọ̀nù méjì náírà tó jẹ́ fún owó ìrànwọ́ fún ìṣẹ̀lẹ̀ pàjáwìrì náà kí ìdẹ̀rùn lè dé bá àwọn mọ̀lẹ́bí tó fojú winá ìjàmbá yìí gómìnà sanwó wá rọ gbogbo àwọn ará ìlú láti lọ́wọ́ nínú ètò ìkówójọ náà kí ó lè jẹ́ ìrànwọ́ fún àwọn ènìyàn wọ̀nyí tí wọ́n pàdánù dúkìá àti àwọn ènìyàn wọn pẹ̀lú ẹ̀wẹ̀ ní kété tó lọ ṣe àbẹ̀wò síbi ìṣẹ̀lẹ̀ náà ló kéde ètò ìkówójọ pàjáwìrì fún ìrànlọ́wọ́ àwọn mọ̀lẹ́bí tó fara káṣá ìṣẹ̀lẹ̀ ọ̀hún bí èyí tó pè ní emergency relief fund tó kò ní jù báyìí lọ fún ìròyìn wa ti sáàyè ọpẹ́ pàtàkì lọ́wọ́ gbogbo ẹ̀yin tẹ́ farabalẹ̀ bá wa wo ìròyìn wa títọ́lá kò ní bá wa ní sàárè ṣùgbọ́n ká tó máa lọ ẹ jẹ́ kí a máa rántí wípé apálára o ẹ jẹ́ kí a tẹra mọ́ iṣẹ́ wa ká sì ṣe àkínkanjú nítorí pé nígbà tí a bá dákẹ́ iṣẹ́ ẹni a máa sọ̀rọ̀ fún ni ajú wa ṣe o tí tó fi máa dìgbà míì tá a máa mú ọ̀tún ìròyìn wá fún wa orúkọ tèmi ni ṣògo rẹ ní kejì àbíọ́nà ó dìgbà ọ̀hún.